الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله شيخ الإسلام الحافظ ابن حجر في كتابه قلوب المرام في الحديث الخامس والتسعين وعن سراقة بن مالك رضي الله عنه قال علمنا رسول الله صلى الله عليه وآله وسلم في الخلاء أن نقعد على اليسرى وننصب اليمنى رواه البيهقي بسند ضعيف وعن عيسى وعن عيسى بن يزداد عن أبيه رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا بال أحدكم فلينتر ذكره ثلاث مرات رواه ابن ماجه بسند ضعيف وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم سأل أهل قباء وقال إن الله يثني عليكم فقالوا إنا نتبع الحجارة الماء رواه البزار بسند ضعيف وأصله في أبي داود وصححه ابن خزيمة من حديث أبي هريرة رضي الله عنه بدون ذكر الحجارة الحمد لله أرجو بأمر متى إذا èyí tó ṣe pé mẹ́tẹ̀ẹ̀ta wá ní ìparí àlàyé nípa ṣíṣe ìmára gbogbo ẹgbàáwọ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni olùmọwa ẹni wọn ti àmì sí lábẹ́ kíkẹ́ gbogbo wọn wọn ò gúnrégé wọn ò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n mú àwọn ẹgbàáwọ yẹn wá ètò ìpọ́n kò fẹsẹ̀ rinlẹ̀. bóyá nítorí wípé ìgbà ọ̀rọ̀ mii wà tó ní ìtumọ̀ ara bó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ ntó ń kó sínú kò tó ète tí wọ́n mú wá kó sínú àbí kó sì a ní ẹgbàáwọ̀ ọ̀rọ̀ mii tó sí ìtumọ̀ yẹn ṣùgbọ́n ìtumọ̀ tí ọrọ ọ̀rọ̀ yìí mú wá á rí wípé ọ̀tàkùlà ẹgbẹ̀wọ́n ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ó jẹ́ ẹgbẹ̀wọ́n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùndínláàdọ́rùn nínú tírà Bulughul Maram ẹgbẹ̀wọ́n ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ Suraqa ibn Malik radiyallahu anhu Suraqa yìí òun ń bẹ nínú àwọn ẹni tó ṣe ojú kòkòrò. wọ́n sì gbìyànjú gidi láti rí pé ọwọ́ àwọn bá anábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anábì sallallahu alayhi wa sallam tí wọ́n gbé ẹ̀sìn ẹ̀sìn Islam tí wọ́n gbé sá kúrò lọ́dọ̀ àwọn ará Mẹ́kà àwọn ẹni tí wọ́n fẹ́ kẹ́sìn yọ jẹ́ tí ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn ẹni tí wọn fẹ́ kánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam kórì sí Ọlọ́run tọ́lọ́run fi rán jẹ́ fún gbogbo àgbáńlá yìí àwọn tó ṣe kó wù àwọn pé báwọn ti ṣe kọ ìpè ànábì sallallahu alaihi wa sallam kọ́mọ rẹ nìkan kan ní gbogbo àgbáńlá yìí jẹ́ pé rẹ̀ wa yamkuruna wa yamkuru Allah wallahu khayrul makirin àwọn ń dètè ọlọ́run náà sì ń dètè tiẹ̀ láti mọ̀ pé ọlọ́run ọba ló dáa ní ète nínú gbogbo adéke. anabi sallallahu alayhi wa sallam wọn sá kúrò ní mẹ́kà pẹ̀lú Abubakar radiyallahu anhu. wọn lọ máwọn kèfèrí lọ́wọ́ tó ń ti pé ní òru ọjọ́ yẹn ganan tánàbí sallallahu alayhi wa sallam fi ni wọn fi pàdé sí. Si láti pa ànábì sallallahu alaihi wa sallam lẹ́yìn tí wọ́n ti yan géńdékùnrin kan nínú ẹ̀yà kọ̀ọ̀kan pẹ̀lú àwọn àdá tó mú bérebére wípé ẹ̀dá àwọn àdá yín bò bí ìgbà tó ṣe pé èèyàn kan ṣoṣo lọ ta lọ́gbẹ̀ ìyẹn ni pé lẹ́ẹ̀kan náà tó lè bá jẹ́ pé gbogbo wa la dìjọ lọ́wọ́ nínú pípa rẹ̀ bí àwọn èèyàn rẹ̀ bá ti de ipá fẹ́ gbẹ̀san

àwọn ń retí ipá wọn fa anabi sallallahu alaihi wasallam tó ń jẹ alẹ́ nígbà tó lọ́nà bá ti parí ètò oúnjẹ ọ̀sán lànàbì òfin wá sí anabi sallallahu alaihi wasallam jáde àwọn ń yọjú wẹnu lẹ̀kọ́ agbọ́ wàrà ihò tó wà lára lẹ̀kọ́ pé ẹ̀ sùn bẹ́nu lé sùn bẹ́nu lé torí kí wọ́n ti fa àrí Ibn Abi láti ẹ̀kọ́ kó sùn láyé àwọn anabi jáde ní ìgbà tí ọlọ́run bá kan àwọn tí wọ́n wá láti pa ànábì sọ̀rọ̀ àtẹ̀là lóorun débi ká ànábì tó gbé ìgò tó dàálù wọn wọn àtún jì níṣẹ́ ni wọ́n sùn lọ tó ṣe é pé ibi tó ń kálukú wà náà ní ti ń falala waja'alna min bayni aydihim sadda wa min khalfihim sadda fa aghshaynahum fahum la yubsirun eléyìí túmọ̀ sí pé ẹni tí ọlọ́run bá bá fẹ́ yọ kò sẹ́ni tó lè mú un ẹni tó lọ́run bá bá sì fẹ́ mú kò sẹ́ni tó lè gbà á lẹ̀ ọlọ́run bá kó máa sọ̀nà àbáyọ fún wa láyé àti lálùkìyà bẹ́ẹ̀ ni anábìyọ sallallahu alaihi wa sallam wọ́n jáde kúrò ní Mẹ́kà ó yẹ àwọn kèfèrí lẹ́nu bí gbogbo báwọn ti ti di gbogbo ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ tó sí òsì tó kù ju wípé ká gbé owó ribiribi kalẹ̀ láti fi ṣe àwọn èèyàn lójú kòkòrò láti gbìyànjú àti dọdẹ rẹ̀ ẹni tó bá mú wa yóò gba ìmúlá yìí kódà kìí ṣe kíkó mú wa lásán tó bá ti lè tọ́ka sí ibi tó wà fún wa dáwàá dáwọ́ lọ́mú sẹ́yìn pé tó fáwọn ọmọ kò sí ń tọ́lẹ̀ kìí pera rẹ̀ kò sí ń tọ́lẹ̀ kì í pera rẹ̀ láti sàmì kó mọ̀ sí lágbára torí pé tí wọn bá wá sọ̀lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ń bẹ lárọ̀ọ́wọ́tó yín nígbà sẹ́yìn ń bẹ lẹ́nu ọ̀nà rẹ̀ ó sì fi lọ́mọ yín lọ́wọ́ ẹ̀ wọ́n sọ pé nìsín kìí ṣe pé dandan kó ń wá fún yín wọ́n kàn tọ́ka àbí tó wà fún yín ni ẹ̀yìn ọ̀lọ́ mu ẹ̀wọ̀n pé mẹ́ẹ̀ẹ́dógún wọn wọn àtó bó tilẹ̀ jẹ́ pé gbogbo àmì lè ti hàn sí wípé agbára òun ò lè ká ẹni tó ń bá sọ̀tà ṣùgbọ́n o sì máa tiraka láti fi hàn pé òun ò tí ì òun nípa nínú àwọn tó ń gbé dìde nínú àwọn tó dìde tó ṣe ojú kòkòrò àti rí ẹ̀bùn ńlá tí àwọn kùrẹ́ẹ̀sì gbé kalẹ̀ láti mú ni àbí láti ẹ̀ ti tọ́ka tó mẹ́nìkan bá bá àwọn ẹ̀rí pa yọgbẹ́ subhanallah torí ẹ̀ ìwọ tó ń wò yí pé alxilafu fil aqidati xilafun ghayru dhi sha'nin ó túmọ̀ sí pé ó gbádùn ibi tí apati máa ń bẹ láàrin rẹ àtàwọn kan ní ìyapa ẹ̀sìn wọ́n ṣe islam àwọn ò ṣe islam wọ́n tẹ̀lé súnà àwọn tẹ̀lé ṣe bídà ọwọ́n wo pé ìyapa inú kìí ṣe nǹkan bàbàrà ó pé ọ̀pọ̀lọ̀ rẹ ti sùn ó epo nítorí pé kò sí ìyapa tó léwu tó sì mú kí ọ̀dọ́ máa lépa ẹni tí wọn gbogbo ẹni tẹ́ ẹ bá ti jọ jẹ́ pẹ̀lú ọ̀sẹ̀sìn kan náà gbogbo ẹni tí ò bá ti jọ jẹ́ pé ìlànà kan náà lè ń jọ ń tọ̀ ẹni tó bá di ń jọ jẹ́ mú nínú ẹ̀ méjèèjì nítorí wọn máa ń lépa gbogbo gbà ni pé bí kọ́wọ́ wọn bọ̀ wọ́n tó di òdodo mú wàá rí lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀mí tí ò ní lọ sídìí kò sí ẹ̀mí tí ò ní lọ sídìí kò máa lépa rẹ̀ láti pa á. Emiti tí ò ní lọ sídìí di lọ́nà nítorí pé sẹ́mi tí ọmọ lọ sídìí rẹ̀ ní pé kó o pé wá sídìí ìmànà torí pé kò mà ní tó nà bá mà ò náà tẹ̀lé mànà ẹ̀mí tí ọmọ lọ sídìí pé kó lọ bá sọ̀rọ̀ lọ́n ẹ̀mí rẹ̀ ọmọ lọ sídìí pé kò tiẹ̀ bẹ́ lọ́n kó fi mànà but nítorí wọn máa fi fún ọ ni pé bí kò ka ọ kó wọn máa wá bọ̀ lẹ́yìn kó wọn sọ ládàpà bí kákókó wọn ráwọn kan rán wọn kò ń rẹ pẹ̀ bí pé wọn lò tójú oorun dójú kú bí pé o tíráàbù ò lè kọ ọ̀bọ̀ mọ́ njọ́ tàdé tó bá ti pé ìyapa bá ń bẹ láàrin yín nínú ìyapa ìdí ni wípé gbogbo ẹni tí ò sí lórí òdodo àwọn ti mà dájú sẹ́kẹ́ pé tá a bá ní ká máa fagagbága nípa mẹ́rin ìdí ẹ wá kémi náà mú tèmi wá ìjọ mélòó láti tí olódodo fi fi àlòkù ọ̀bẹ ti gé okùn èké dànù gbogbo bó tilẹ̀ wù kó yí tó ó ti mà wípé ẹmẹ́rìí wá káànà mẹ́rìí wá ẹmẹ́rìí wá káànà mẹ́rìí wá nígbà tí bá fi tó gba ìka díẹ̀ tí ọba di pé yẹn kò ní rí nǹkan kan mú wa mọ́ tí ọba ti rí nǹkan kan mú wa sẹ́wọ̀n ká ti rí túnú so nítorí ìdí eléyìí báyìí àwọn ti mọ̀ ipẹ́ borí àwọn torí ẹ̀ mú wa láyà wípé ká máa so tí ọba débi kan sí ibi tí sì ti bẹ̀rẹ̀ nígbà tó bá bu ọ tó di pé kó dùn ọ yọ yọ ẹsẹ̀ tó bá gbọ ọ lẹ́sẹ̀ tó di pé kó dùn ọ yọ wọ bẹ tó bá gbọ bẹ òní ràn yọ wà dà tídọ̀ bá ní ràn ọ yóò di pé ń wá bàn àbọ̀ fà torí de eléyìí ló ti jẹ́ pé al-khilafu al fi ad min ashadd al-ikhtilafati ta'thiran fi an òun gan nìyá pàtó ṣe kó máa ń la àjù láàrin àwọn èèyàn má sọ̀rọ̀ alẹ̀ o má sọ̀rọ̀ alẹ̀ o nítorí pé gbogbo ẹni tí kò sí lórí Islam kò ní fijọ́ kan jẹ́ ni ṣe ń dunnú sí Allahu Akbar tẹ́ ń pè jojúmọ́ kò wú wàlá gbogbo tẹ́ ń kírun tẹ́ ń forí kalẹ̀ wàlá ìkò ní ẹlẹ́sọ̀dún léyà ẹ̀sọ̀dún ẹ̀rù pé ni wọ́n ń dùn nínú ọdún wàdúrà ọ̀sẹ̀ fúrú nàkàmà فتكونون سواء nítorí wù wọn ni kẹ́yìn náà di kẹfìrí kẹ́ báwọn náà ti jẹ́ kẹfìrí kẹ́ lè bá ṣe kí ni kẹ́ lè bá dọ́gba. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق ó wù púpọ̀ nínú àwọn ẹni tá a fún ní tíra tí kẹ́yìn náà fi ẹ̀ di kẹfìrí báwọn ti jẹ́ kẹfìrí náà wáyé torí kẹ́ lè bá jọ ṣe kí ni kẹ́ lè bá jọ dọ́gba. ṣé àyè tó dáa làwọn wà ní ìgbésẹ̀ àyè tó dáa kẹ́lẹ́ bá jọ dọ́gba ní orí ibú nítorí pé yàtúndú nà kù nítorí orí tọ́lọ́wọ́n bá ṣe fún yín àmì yàtúndú nà nẹ́sà àdàmà àti ẹ̀kúnmọ́lọ́ọ̀kú mi fọ́pùlẹ̀ ṣé kìí ṣe kí wọ́n kàn ń ṣe lára àwọn èèyàn torí ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún ọlọ́run kẹ́yọ̀ gba ìsìláàmù wọn gba ìsìláàmù wọn wá ń ṣe lára yín torí di eléyìí àgọ̀dọ̀ sọ̀rọ̀ àlẹ́ fọ́ta wọn ọ̀tá ò ní fẹ́ láyè kíkí kí wọ́n fẹ́ islam kọ́ wa lọ wà lùdánù mú un lọ́wọ́ fún wọn wá wọnà táwọn á wọn lọ tó ní kí wọn náà lọ gba islam ǹjẹ́ tó bá ṣe é pé àwọn kèfèrí àkọ́kọ́ àwọn kèfèrí àkọ́kọ́ awwala kafirina bi risalati muhammadin sallallahu alayhi wa sallam àkọ́kọ́ àwọn tó ṣe kèfèrí tí ìtẹ́tọ́lọ̀ fún anábì sallallahu alaihi wa sallam ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti fi sọ́gà wa anábì wa Muhammad sallallahu alaihi wa sallam so position wa ni wọ́n wá wà tó dáa ju ti anábì lọ́nà rí tí wọ́n fún wa ń wò pé no no àwọn kèfèrí tọrọ kiri káwọ̀ they are all friends tó túmọ̀ sí kórìí èèyàn fẹ́ pé nù ẹ̀ gbọ́n tọ́lọ̀ ń sọ ni walan tarda anka gbogbo bó tilẹ̀ kó se wọn à ní yọnu sí ọ Yahudi wọn à ní yọnu sí ọ Nasara títí tí wọn náà fi dẹ́lẹ́sìn rẹ talo wa ti tán láti gba tíkẹ́ẹ̀tì orí ibú kò sí o ọlọ́run jẹ́ ọbẹ̀ nù wa o. torí délé Suraqa ibn Malik ẹ̀wọ̀ islam ti dà púpọ̀ jù ìgbà tó wà ń kèfèrí ó ń gbìyànjú láti mú ànábì islam láàyè àbí lóko sùràkọ yìí náà ni wọ́n kọ síwájú rẹ̀ pé radiyallahu anhu la ilaha illallah bọ́lá wọn bá kọ yọnu sí ẹ mọ̀ pa àwa tó bá pé àwa lẹ́bù ni sẹ́mọ̀tì ọ̀sẹ̀lẹ̀ sẹ́mọ̀tì ọ̀sẹ̀lẹ̀ ní bá gbọ́ nùkà bí bàbá ńlá kẹrin ẹnìkan ó gbìyànjú láti ṣe bàbá ńlá yẹn ká ó ti wá túbà wọ́n tún wá rẹ́ <clears throat> kí gbogbo wọn tó kú. sọ pé gbogbo àti ọba ara rọmọdọ́mọ ẹni tó lépa bàbá ńlá rẹ̀ kẹrin pẹ̀lú tọ́ba ọkọ̀ọ̀kọ̀ da ojú rú pẹ̀lú pé rubí bàbá ńlá ti sọ̀rọ̀ alẹ́ ẹ gbà ṣùgbọ́n subhanallah ẹ wo islam islam yẹ jíìpù máa ń kọ̀bìlẹ̀ gbogbo tẹ́ bá ti ṣe síwájú rẹ̀ láì dáa láì dáa tẹ́ bá ti gba islam islam ó parí èyí wàá di àtúnbí tó ṣe é pé yóò dàbí ìgbà tí ọ̀dẹ́sẹ̀ rí torí pé àtẹ ìbùmínà zẹ̀mbí kàmínlá zẹ̀mbẹ̀lẹ̀ gbogbo ẹni tó bá fi lè ronú kú ọ̀dà kúrò nínú ẹ̀ṣẹ̀ bí ìgbà tí ọ̀sẹ̀ rí ni. ntí sòrò akọ́sí tó bá ti kọ́ bá bẹ́ẹ̀ kú ní la ilaha illallah kó bá máa bẹ́nu àwọn tó dàgbà tó lórí ibú. ọba máa bẹ nù àti òkùnkù burúkú jù nínú náà ṣùgbọ́n subhanallah ọgbà islam àwọn ti radiyallahu anhu fún lónìí torí di eléyìí bó lẹsẹ tiẹ̀ náà ti wá tóbi tó tóbi wá túbá ọlọ́run ní ṣàánú rẹ̀ yóò ṣàánú rẹ̀ náà tóbi ọlọ́run kò ní gba àbọ̀ rẹ̀ yóò àbọ̀ rẹ̀ mọ̀nà lókùn ìgbà tó bá ti jẹ́ pé òdodo ló òdodo ló sì pa ìbàjẹ́ sí i. òdodo ló dojú kọ lọ. ọ yìí ó gbúrò nígbà tí ń tọ ipasẹ̀ ibi tó rò kánàbí ọgbà sẹ́mi kánàbí sallallahu alaihi wasallam ọmọ kọ ibi tó ń rán gbà lọ Mẹdínà tí gbogbo èèyàn ti mà ibẹ̀ gbà ó ibi tó dínà tí yé lànàbì tọ̀ sallallahu alaihi wasallam. sùràkọ̀ ọpọlọ tiẹ̀ náà wá ti sẹ́ owó la pè nǹkan yìí sẹ́wọ̀n kí sẹ́ máa ń pè ìwọ náà ọgbẹ́ nǹkan ó ṣe kíní à gbogbo ọpọlọ rẹ̀ ó máa ti sẹ́ ni pé ókè tí ọba gbabi olè gbabi tí ọba gbabi olè gbogbo ẹ̀ ló náà ti kalkulé. ọwọ́ àtọ̀bí tí ànàbì sallallahu alaihi wasallam ń tọ̀ gàgà. bí sẹ́ wọ́n lọ ń fi etí sí ìdáhùn ẹni tí ń gbé agbègbè rẹ̀ sọ ṣé ẹ̀ẹ́dáwọn kan tí wọ́n gbabi ìkọjá Ah, ẹni méjì kan máa kọjá tó ijó ni wọ́n máa kọjá ah, ok bó wọn rí náà rí ẹnìkan wọn kọ gá kò kúrú ẹnìkan kúrú ok kò burú ó ti mọ̀ pé information tó ń fẹ́ nù títí òfò ara nàbí sallallahu Abubakar lọ́ọ̀kan báyìí àbẹ́rẹ́ nǹkan mẹ́rin tó bá jẹ́ wọlé tí olúwa rẹ̀ sáré bọ̀ tójú rẹ̀ sì ránkó tó sì máa pé you are wanted what will you do? subhanallah abubakar ń wẹ̀yìn anabi ò wẹ̀yìn sallallahu alaihi wasallam torí pé ẹni tí mọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run ó yàtọ̀ sí wípé mo mọ̀ kọ́lọ̀ ń bẹ pẹ̀lú mi. nítorí pé ìwọ mọ̀ kọ́ ń bẹ pẹ̀lú ọlọ́run but ó tún mọ̀ ọ́ pé ọlọ́run dákun bẹ pẹ̀lú mi ó ń bẹ pẹ̀lú gbogbo wa o. ó ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó ń bẹ pẹ̀lú gbogbo wa pẹ̀lú rírí rẹ̀ ó ń bẹ pẹ̀lú gbogbo wa pẹ̀lú rírọ kiri wa ṣùgbọ́n ṣé ń bẹ pẹ̀lú rẹ̀ bìrì àyẹ́tìhì wà ìnà àyẹ́tìhì wà ìfẹ́ tó lánàá dájú pé ń bẹ pẹ̀lú rẹ̀ pẹ̀lú sọ rẹ̀ yóò sọ tó ní àmọ̀dájú pé ń àwọn mọ̀kọ́lọ́ ọba ń bẹ pẹ̀lú àwọn hifzan wa ri'ayatan wa 'inayatan wa ọwọ́ ẹni kò ní ti ànábì sallallahu alaihi wa sallam ọkàn wọ ọlọ́ọ̀ náà ni ike kọ́ bá bẹ́ẹ̀ ṣe hijira ṣùgbọ́n tó bá wọ ọlọ́ọ̀ ó lè ní kó dijú kọ́ yájú kó sì bára rẹ̀ Mẹdínà. tòṣùmọ́ náà fẹ́ fi yé yín ọbẹ̀ fi pa àwọn súnfìlẹ̀ nù mọ́. sòwí tíyẹn bá fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ tẹ̀lé alwasail almashruwa alwasail almashruwa tura ẹ kò sínú alamatul wilaya kẹ́nìkan sọ pé nìsín àti kí mọ́tòlì tán ní haram ó ti wà lógun náà sọ́ńbí ẹ ṣèwádìí abẹ́ ní ṣèwádìí tókè tó bá wọ náà lè tẹ́lẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n náà ń fẹ́ ká lo alwasail almutaha almashruwa abubakar ń wẹ̀yìn ó ní tura kọ̀ ní bọ̀ yìí kọ́ anabi anabi kan bẹ lọni Ọlọ́run Ọlọ́run bá wa sògùn ẹ anabi ṣe wo wájú lọ ọmọ ń bọ ẹnì sọsẹ mọkà irú rẹ ọsẹsẹ ṣẹlẹ̀ Abubakar ti sọ fún anabi sọlá àti nàgbà tó wà nù kòtò nù àpáta yẹn lọ́wọ́ nàdọrọ ahaduhum tahta qadamayhi la sẹni kanu wọn bá wú ẹsẹ̀ rẹ̀ nísàlẹ̀ báyìí yóò rí wa o ẹni tẹ́ ń wá náà nì àbẹ́ ìwọ bọ́lá ọmọdé fi sọ rẹ̀ sọ àwọn ẹrú rẹ̀ ẹni tẹ́ ń wá ní ìsàlẹ̀ yìí ẹ̀yin ti ń wọ ọ̀kan pé níbo wọ́n lè wà àbẹ́ rí nǹkan mẹ́ so Abubakar wa ni sí àwọn màálù yìí báyìí sọ́kàn ni wọ́n bá wo ìsàlẹ̀ yọ́ mọ̀ rí wa anabi sallallahu alaihi wasallam sọ ìpè ma dhannuka bithnayni Allahu thalithuhuma kí ló rò kó lè ṣẹlẹ̀ sẹ́ni méjì tọ́lọ̀ ti kẹta wọn. kòsìtò sí tí ó fi wọ́n jáde báyìí náà ọbọ mẹ abubakar nítorí pé abubakar a kò sẹ́ni dàbí abubakar nù jọ ànábì sallallahu alaihi wasallam ohun yìí fẹ́ ká burú sí rárá ni torí tí wọnú kòtò náà náà láti ní má gbàlagbà kan pé nǹkan kan lè wà wájú tó lè ṣèyàn wa wọ́n wá ti wájú wọ́n yẹn lọ ní òkun pé tí ó bá ṣe tí ó bá ṣèyàn léṣe kó kúkú sí òun ó sàn ju kó aṣíwájú òun lọ. bẹ́ẹ̀ Abubakar kọ́ wájú oníkànnà bíi odò náà fún ọkọ̀kọ́ wo inú kòtò yún àyùbáràn ejò àkekè kínní kan fún ọkọ̀kọ́ yanjú rẹ̀ kànnà bíi òtò wọlé. pé náà bá ẹsẹ̀kẹsẹ̀ báyìí tí anabi sàdùà sùràkọ súnmọ́ wọn ẹsẹ̀ ẹsìn sùràkọ sì wọlé. yàrá pété yẹn bá léèyàn téèyàn ń wò pé ẹ mo ti fẹ́ mú yín màá mú yín màá mú yín tọ́lọ̀ wọn á mú yàn. ọkàn yìí ò ní lọ síbòmíì ju pé ẹni tí mo lé o iṣẹ́ ọwọ́ rẹ̀ mò ń rí yìí o. so ẹni tí a fẹ́ mú a tó dẹni tá à ń bẹ̀ pé wàláhì mọ̀ mọ̀ pé iṣẹ́ ọwọ́ muhammadu ní ẹsẹ̀ ẹ̀sìn wọlé yìí tòrákọ tí wàá kékeré ń náà ẹ dákun tọ́ lọ bóòlù tí wàá gbàdé tó sì gbà nábì ni wọ́n ti fi ká ọ̀sán àánú òun pé fi tí wọ́n bá fi tú onídè tó ń wà yìí wọ́n padà mọ́ kànú òun ò léyìn mọ́ òun ò sì ní sọ bẹ́ẹ̀ nìkan kó ń rí yín gbọ̀gbọ́rọ́ anabi sallallahu alaihi wa sallam wọn tí wọ́n bá pàdé ọ a jẹ́ pé wàá wọ ẹ̀gbà ọwọ́ Kisra ẹ̀gbà ọwọ́ Kisra azimu Faris ẹgbẹ ọwọ́ àwọn ọba fárísà wàá wọ ẹgbẹ ọwọ́ ọba fárísà bí kò sọ pé wàá wọ ẹgbẹ ọwọ́ olórí Kremlin ní Soviet Union ní Russia Federation àwọn tá à ń gbé nu sahara fún láti wá lágbára títí títí títí táwọn èèyàn àwọn eléyìí tó bu wá gba àwọn dúkìá àwọn tó bu wá gbé ẹgbẹ ọwọ́ tiẹ̀ sẹmi lọ́wọ́ anabi sọlá àtúnlẹ̀ tó ọba padà tó sì sọ fẹ́ni kankan pa wa wàá wọ̀ yíṣọ́ra kọ́sí rọra padà jẹ́jẹ́ rẹ̀ ni nígbà tó wá dé mẹ́ka lẹ́mọ̀ pé tíyẹn yẹn bá rí tó jùlọ ó ń bẹ nínú pé èèyàn gbọ́n kéèyàn tètè jẹ́wọ́ kíkẹ́ àjàmá kankan jàmá so ìwọ̀nba bíntì la àmàjàmá hàn tó bá ti rí pé àwọn kan wí ní rẹ mọ́wùlẹ̀ sakọ́díyà nígbà tí sọ̀rọ̀ akọ́dé mẹ́kà ọwọ́ alọ sí ọ̀dọ̀ Abu Jahal sẹ́wọ̀n kó náà lọ̀gá àwọn ọ̀gá sani ẹ̀ bá wa mú un ó ní àbá hakamin wallahi law kunta shahida lé amri jawadi hina saaqat qawaimu alimta walam. تشكك بأن محمدا رسول ببرهان فمن لا يقاومه قل أبو حكم والله لو كنت شاهدا فلان بولا فتوانا بالي لأمر جوادي تتوسيتي مي حين ساقت قوائمه نبقى تسير ومن ẹ̀wọ̀n káwọn kẹfẹ́ ní àwọn kẹfẹ́ nì. fa gbàtàwọ̀ gbàgbọ́ kàkẹ́ alọ́ àtẹlẹ kéènì àbọ̀ wọn náà wọn náà ti dọ́mọ lẹ́yìn rẹ̀ tọ́ ìyẹn ni kí mo rán anabi sọlá àdìsẹ́lẹ̀ ọ̀bọ tọrọ rẹ ju bẹ́ẹ̀ ti ń pè lọ. tí wọn náà bá rí bí ẹsẹ̀ ẹsìn mi ti ṣe wọlẹ̀ alimta walam tashkuk bi anna muhammadan rasul wọn náà mọ̀ dájú fọlọ́bí muhammad sọlá àdìsẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀ni lódodo lásán lẹsẹ fi wọlé ẹsẹ wọn pé ọmọdé òde bíi ẹrù yóò máa sàkọ ó tètè jẹ́wọ́ pé wàá gbà kójúṣe ọlọ́ni o débora hẹ́nì ara ẹ̀ rí kójúṣe ọlọ́ni kò nídìí pé mẹ́rin ẹ̀ wá abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ẹ̀sìn títí ń sáré bọ̀ tó ń sáré bọ̀ sílẹ̀ sílẹ̀ ò mí ẹsẹ̀ rẹ̀ tó wá di kó súnmọ́ àdàmú sọlá àtọ́lọ́ sí tọ́lọ́ sí ni kí ló dí ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ mẹ́wọ́ pé gbọ́lọ́ lọ so kò sì ṣe sọ̀kalẹ̀ <laughs> sẹ́wọ̀n kí tó bá lè sọ̀kalẹ̀ ni ẹnu kó tó sáré ni ó sì ti ń wo pé èèyàn máa gbọ́n torí làákà tó lọ fún ẹ kí èèyàn gbọ́n tí tó ń bá sọ̀kalẹ̀ tó ń bá ní kó wọn lè mú kẹsẹ̀ tó náà kọ́ <laughs> tó fún wọlé tó ń torí délé ló ti ló ti gbà kámú. òní pẹ̀mẹ́ńdà yòkọ̀ pẹ̀mẹ́ńdà yòkọ̀ ta wá lẹni tó lè tó lè tó lè ta tó lè ta nábì láyà ta lẹni tó lè ta lẹ́yìn kò sí torí ẹ dákun ẹ jẹ́ á fi fáìlì rẹ̀ lẹ̀ tàbí òye ojúṣe ọlọ́run tó báyìí sòràkọ̀gba islam radiyallahu anhu nígbà tó di ayé Umar radiyallahu anhu àwọn mùsùlùmí ní ṣẹ́gun lórí àwọn fárísà àdéhùn tánàbí sallallahu alaihi ṣe Umar pè é. wọ́n kó ẹgbàwọ́ ọ̀rọ̀ ọwọ ọwọ́ ẹgbàwọ́ kítra ọkụ kó wọ́n akọ. ẹ wá tuntun sẹ ṣùgbọ́n àdéhùn bá ti yẹ torí di eléyìí eléyìí ni Suraqa radiyallahu anhu gbogbo wọn gba islam nínú irú àwọn eléyìí wọn islam gba islam islam wọn da. àṣìṣe wọn ti islam ó wá dà bíi kan omi nínú òkun lẹ́gbẹ̀ẹ́ dáadáa wọn ṣé dáadáa wọn láwọn sọ ni àbá ìdá wọn dáadáa wọn láwọn torí ẹ̀ làwọn alùsùn náà fi jẹ́ pé tó máa ti dárúkọ sàábé radiyallahu anhu yàtọ̀ sáwọn ṣíà táwọn máa làánà wọn. so sùràkọ ni allamana rasulullahi sallallahu alayhi wa sallam fil khala anabi sallallahu alayhi wa sallam wọn alẹ́ kọ́ nípa ìgbàsẹ̀ bó tilẹ̀ dẹ́gbàdì fi bọ̀ ṣùgbọ́n ìkọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa àgbọ̀nsẹ̀ kìí sa àdìsí lásán ló mú un tọ́jọ́ bẹ́ẹ̀ wá àdìsí púpọ̀ mú wa torí rẹ̀ ló ti jẹ́ òwe táwọn olùmọ̀ wa máa pa nígbà nàbí sallallahu alaihi wa sallam tó kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí kọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ bá dìde máa ti gbọ̀nsẹ̀ tó wá ti ti kápẹ́ nǹkan tó sẹ́kù ní Islam tí ọkọ̀ wa ń parí kò sí ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ bá ti ti gbọ̀nsẹ̀ subhanallah an naq'uda 'ala al-yusra pété bá débi dá ti sègbàsẹ́ o ẹ jókòó lórí ẹsẹ̀ òsì lórí ẹsẹ̀ òsì ní kẹ́ ẹ máa gbára dì wà á ná síbalì yóò múná ẹsẹ̀ náwó ẹsẹ̀ ọ̀tún yẹn ní pété o bá fẹ́ sègbàsẹ́ ẹwọ́ ẹ̀dí rẹ̀ kò jẹ́ kí ó sùn ẹwọ́ ẹ̀dí rẹ̀ apá àlàáfíà agbọn abìkan bẹ kọrọ ra sùn sí ara ẹsẹ̀ rẹ̀ àlàáfíà kẹsẹ̀ yìí kọ wá nàró rẹ̀ díẹ̀ so wọn ni bẹ́ẹ̀ ní ká máa ṣe nígbà tá a bá fẹ́ ṣe gbàgbé eléyìí ló fà á ló fi jẹ́ pé tí ẹ bá wo bó tilẹ̀ jẹ́ pàtẹ́sì yìí lẹ wọ́n mú wa nítorí pé tùmọ̀ tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá wí sí à ń jẹun sí inú wa tá à ń jẹun sí sápọ̀ tún lọ́wọ́ àná àbá pọ́ọ̀sì wọ́n la pọ́ọ̀sì lọ́wọ́ gbàtó ti jẹ́ pápá òsì lọ́wọ́ tó o bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ tó o jókòó lórí apá òsì yóò ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ kí n tó bá wà tó jẹ́ wéèkì tó jẹ́ dọ̀tí kó jáde dáadáa nítorí pé ń bẹ nígbà tó bá ti rìláì lórí apá òsì àwọn àdọ̀tí tó wà nù yun wọn o rí i pé ọ̀nà àtijáde làwọn sá ń wá dà ó yàtọ̀ sí kọ́jẹ́ pápọ̀ tún ló jókòó sí tí wọ́n ní tó fi jẹ́ pé ọmọ adé fi hàn àtúrẹ́ tí wọ́n ka ti sọ àdáàbò kálá ẹ̀rí kan mú wa ibi lórí ẹsẹ̀ rẹ̀ òsì nítorí wípé hadith tó mú wa bó tilẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tìmọ̀ tó mú wa ń kọ́ ó sì dédé sọ ilé ìjẹ́bẹ̀ tẹ́ bá wo àwọn ilé ìgbọ̀nsẹ̀ wa tìgbà ló dé lónìí àwọn táǹgàrà tá a fi ń yàgbẹ́ èwo ló súnmọ́ kéèyàn ó lè rí mẹ́tọ̀dì yìí apply títí yẹn máa ń lóso lórí rẹ ni àbí tí yẹn lè jókòó lé lórí títí yẹn máa ń lóso lórí ẹ torí rẹ ó ní islamic toilet sílẹ̀mọ̀ kékeré òun náà ló kọ kí ni wọ́n pè ẹ̀yin ọmọ christian toilet ni wọ́n pè tán jókòó lẹ́ lọ́ọ́ béèrè tó o bá mọ̀ nígbà bá fẹ́ kọ́lé kọ sọ pé christian toilet lọ fẹ́ ra kóun ó gbé fún ọ ètò àwọn àjókòó lé lórí ó kọ tí ń jẹ́ nùkú ló kọ méjì torí rẹ̀ èyí téèyàn lóṣù lé lórí àwọn ọ̀sọ́ bẹ̀ o islamic toilet làwọn máa kú tó yé torí kóun ló ṣe apply ní tànàbí sallallahu alaihi wa sallam fún ọ̀sẹ̀ ìtòsí ti mọ́ràn náà wọ́n pè ní christian toilet tí wọ́n pè sí ní christian toilet ó túmọ̀ sí pé àwọn ah, ah, ọmọ tó wá rí kó mú yìí àwa mú pẹ̀lẹ́ yà á pè ní kíni islamic toilet kò túmọ̀ sí pé kí ló dé tó fi lu eléyìí náà ó lè lò ó ṣùgbọ́n tí wọ́n bá lò ó lò so lórí rẹ̀ ní oníjókòó lè ó sì rọrùn púpọ̀ ó rọrùn láti ṣe. ó rọrùn láti lóṣù lé lórí wàá lóṣù lọ́nà tó fi jẹ́ kí wọn jókòó lórí ẹsẹ̀ rẹ àlàáfíà wàá gbé ẹsẹ̀ rẹ ọ̀tún dúró wàá nàró rẹ̀ ó rọrùn púpọ̀ láti ṣe lórí jẹ náà ṣùgbọ́n ètò rọrùn jù nínú méjèèjì láti ṣe báyìí ó náà lè sí ọwọ́ àpẹkùtù yẹn ìgbà wọn rò kejì ọwọ́ látọ̀dọ̀ Isa ibn Yazdad látọ̀dọ̀ bàbá rẹ̀ àwọn méjèèjì sì jẹ́ sàbẹ̀ radiyallahu anhuma wọ́n lánàá bí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní idha bala ahadukum falyantur zakarahu thalatha marrat rawahu ibn Majah bisanadin da'if talakoko rawahu al-Bayhaqi bisanadin da'if. wáyé láti mọ̀ pé tí wọ́n máa sọ pé rawahu al-Bayhaqi níbo ló ti gbà wá nínú tírà rẹ̀ as-Sunan al-Kubra nínú tírà rẹ̀ as-Sunan al-Kubra tọ̀ ó sì ní tírà míì ìtànkpé ní kíni ma'rifatu al-athar was-sunan ma'rifatu al-athari was bí Sunan al ti tẹ̀lé lò náà rí ṣùgbọ́n majority àwọn àdéhùn tó wọn sọ pé rọwáhùn Bayhaqi tí wọn bá ti sọ yìí pé inú tíra kan pàtó ni generally kó láti rí inú Sunan al-Kubra. tọ́ wọlé nàbí sallallahu alaihi wa sallam wọn sọ pé idha bala ahadukum tẹnìkan nù yín bá tọ̀ ìgbà kí ìgbà tẹnìkan nù yín bá tọ̀. فلينتر ذكره ثلاث مرات ala ما بير لا متع إلي أبقني وي ṣùgbọ́n wọn lò náà Ibnu Majah àwọn ni wọ́n gbà wá o Ibnu Majah yìí tí wọ́n bá ti sọ pé àwọn gbà wa ń bó lẹ́rù kí wọ́n ti gbà wá àtúntúnà ẹ sì ike ohun ni ọgbà nàmbà fọ nítorí pé àwọn àdéhùn bọ̀ọ̀ì tó wà ń bẹ̀ ọ̀pọ̀ ju àwọn bọ̀ọ̀ì tó wà nù àwọn súnà mẹ́tẹ̀ẹ̀ta yòókù lọ. Ibn Majah ló gbà wá bi sanadin da'if ọbọkùnrin wí yàtọ̀ sóbìnrin obìnrin tó ń bá tọ̀ ọkùnrin tó ń ná bá tọ̀. òfin tó bá wọn méjèèjì wí ni pé wọn ò gbọ́dọ̀ máa kánjú dáàbà kí wọn ṣe sùúrù díẹ̀ lọ́nà tó fi dáyà lójú pé gbogbo ohun tí ó jáde ti jáde tán kò sí nǹkan kan lọ́nà tí ò tí ì jáde tí ó sì sí láàyè ibi tó jókòó sí kọ́mọ́bà jẹ́ kí ńgbà tó bá lọ sábà tán ìtọ́ wa kán tí sókòtò. So téèyàn ó fi wá jẹ́ pé ìtọ̀ ní fi ń kírun tí ó sì jẹ́ pé ó gbé tọ̀ sára. akramakumullah ọ ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé àrùn tọ̀ máa dà láàmú ṣùgbọ́n tó ṣe pé gbogbo ìgbà tó bá ti tọ̀ tó bá tábà tó bá tó ti sà yóò tún lọ dami sí ṣòkòtò láì tọ̀tọ̀ yóò sì dami ṣòkòtò lé wípé ó ṣe ṣe kọ́lẹ́ pé tọ̀ ti ká sí ọ̀ṣọ́kòtò ìtọ́ka sí ọ̀ṣọ́kòtò báwò ó túmọ̀ sí pé ìkanjú ń dà láàmú tí ìkanjú bá ti ń dà láàmú ó bí àárẹ̀ tọ̀ tọ̀ náà ni pé kítọ̀ kọ́ máa jáde lára rẹ̀ unwillingly torí pé ńgbà tó lọ tọ̀ ó ti sùúrù tó ẹ̀yìn ti mà kí jẹ́jẹ́jẹ́jẹ́ ibi tó wà kí kí ló ṣe ńgbà tó débi tó ti fẹ́ tọ̀ tó ṣe sùúrù kọ jáde tán kó tó di kọ ọ̀tá bà nítorí pé ó ń bẹ nínú àwọn àtọ̀tí ọ̀nà akẹ́yìn ipò táwọn wà ní kí wọ́n ti kú òní bí wọ́n jókòó sí gàgà o sì tí ì jẹ́ kí wọ́n débi tí wọ́n ti jáde tí wọ́n fi kánjú tábà tó dìde àwọn ò sì ní padà síbi tí wọ́n ti ń bọ̀ gẹ̀ẹ́sì àwọn náà jáde náà ni ìgbà tí wọ́n bá wá jáde sí wọ́n mọ̀ á kan drop by drop by drop wọn náà mọ wá fíìlì pé nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan kíní ṣẹlẹ̀ ìwọ lọ fà á sòtọ́ bá ti sùúrù gbogbo tọ̀yìn ọba ti jáde torí ẹ̀ atọ́kùnrin àti obìnrin wọn bùkátà láti ṣe kíni láti ṣe sùúrù tí wọn bá lọ tó ọkùnrin wọn bùkátà igi tó ń bá tọ̀ kan based on hadith yìí hadith yìí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ bàtí tó ń tọ́ka sí ni pé ìgbà bá tọ̀ tán alẹ́ ti bọ́ọ̀ ní tọ́ka sí kọ́ gbọ́n abẹ́ rẹ kó rí pé ìtọ̀tán bẹ̀ sẹ́mi pé tìǹ tí wọ́n ní àtàrí ń jẹ dáná láàyè sẹ̀bẹ̀rì wù mí ń bá wò lè tọ́ba tọ̀ kí gbọ́n abẹ́ rẹ kọ́ sábà kó rí pé tọ̀ jáde má kó tó di kókó sókòtò sí di. so alimami nawawi rahimahullah wọn láti ti tí o bá fẹsẹ̀ ní látàrí pé àdìsí mi náà tọ́ka títúmọ̀ so wàá gbọ́n abẹ́ rẹ̀ tó fi rí i pé ìtọ̀ yẹn ń kọ́ ó ti tàn. eléyìí jẹ́ tọkùn kọ́ gbọ́n abẹ́ rẹ̀ kó fi rí i dájú pé tọ̀ ti tàn. ṣùgbọ́n nínú òfin kò sí ìlànà kan tó sọ wípé kí ọkùnrin kọ́ pọ́ abẹ́ rẹ̀ gbígbọ́n abẹ́ ó yàtọ̀ sí pípọ́ abẹ́ tẹ̀mọ́mọ́sẹ́ máa pọ̀ ìfun. ìfún ẹran so kéde pé kọ́ pọ́ abẹ́rẹ́ nínú àwọn tíra fẹ́k bẹ́ẹ̀ tó ti kọ́ pọ́ abẹ́rẹ́ lé kò nídìí pé kọ́ pọ́ abẹ́rẹ́ tó bá ti gbọ́n nù kò sì sí nínú ọ̀nà kọ́ fọwọ́ kó abẹ́rẹ́ gbogbo òtọ́ jáde tán lẹ́ subhanallah islam dáa pọ̀ ẹ̀yin mọ̀ yìí pé. nínú fífọwọ́ gbọ́n abẹ́ ọkùnrin ọ̀pá dandan pé kìtọ̀ kan sí lọ́wọ́ kò wá sí gómìnà ó ti fọwọ́ kó abẹ́ tiẹ̀ pé bọ́yọ̀ fẹ́ fútọ̀ tó sẹ́kù kìtọ̀ ọmọdé àti nìkíni lọ́wọ́ ìsìláàmù èyí ti sẹ́sìn ọ̀bùn torí di eléyìí ó ti tó pé ó kó rí i pé ìtọ̀kátá kò tó di kó tààrà eléyìí jẹ́ ìjáde sí i tó mú wa fún wa gbogbo ẹ̀ sáà ń tọ́ka sí pé Islam ẹ̀sìn tó ní í ṣe ni pẹ̀lú ìmára ẹ̀sìn tó ní í ṣe ni pẹ̀lú kéèyàn jáfẹ́jú ọkọ̀ ọ̀bùn kò sì sí ní tọ́fẹ́ fi ṣe ìjàmá kò sí ní tí Islam fẹ́ kọ̀ sí tí ọ gbogbo àwọn ológe wúwo tí wọ́n ti kàkà di kúkú tó ṣe pé àwọn òbí lẹ́ tòkòtò wọn àti pátá wọn ògidì tọ̀ sẹ́wọ̀n pé oge oge òfò náà àbí èso oge òfò àkọ́rọ̀ fún mi lọ pátá àwọn ìgbẹ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin nítorí pé ìlú tí ọba tó fún kò tẹ̀sẹ̀ àwọn kò dájú kó ńlá kọ́ lẹ̀ ká tó ní bá ọba tó kò tẹ̀ kó o ṣe kí ni tó ṣe kí ni gan. nígbà kẹta ni kò ṣe láti kó tọ́ rẹ jọ kó kó kó fìgbẹ́ rẹ yí rẹ́dì. torí àwọn sọ pé ẹnìkan gba Islam tò lọ́wọ́ á rí i pé ẹnìkan tó dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà mọ́ṣáláṣí tó ta jáde lẹ́mẹ̀wàá láàrin ìgbà tán kírun bíi ẹ̀mejì lọ jáde tó irun tó sì kọ́kọ́ kírun tiẹ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba Islam ó sì jẹ́ pásítọ̀ rí church tẹ́lẹ̀ so lọ́wọ́ abiléèrè pé nígbà tó dúró tó fi tán kírun tán tí ó sì fẹ́ ẹ̀mí ìdílé jáde náà wá wọn ni à ń tó tẹ́lẹ̀ ni pé lórí irun yẹn so òun so òun lọ tún àlọ́ aláṣẹ òun tún so pépé iṣu ó máa ń bá onípépé iṣu máa ń bá ẹ̀rú jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti sún àlọ́ alábàjẹ́ bẹ́ẹ̀ bá ti sálọ̀ alákòsí òrùn ó ní ọ ẹ̀jẹ̀ pé Islam is duty ṣe duty sí mi ó nítorí tẹ́lẹ̀ kóun tó gba Islam tó ń bá ń píríkì fún wa ní tọ́tù. Ẹ̀rẹ́ rí kẹ́mẹ̀. So tí iṣu bá ń bọ̀ tó bá ti lẹ gbàdúrà gbàdúrà gbàdúrà yóò tún aṣọ ẹsẹ̀ lẹ̀ yọ ìyẹ̀rọ ìyàtọ̀ ẹ̀rọ kíkọ ìyá yẹn lẹ́nu tẹ́lẹ̀ náà òfin olórí kọ́ mọ́ tó ń bẹ̀ tófin kan wà tó ní kọ́ mọ́ tó ń bẹ̀ tófin kan wà tó ní kọ́ mọ́ tó ń bẹ̀ kó sì tó ṣùgbọ́n nínú Islam subhanallah ẹnu kó fin ni òfin ni táwọn á tó mọ́tíláṣí àmọ́ á tó bá wò ọlọ́gbọ̀n ẹ̀ tẹ́ bá lọ fura tí kò so mọ́tíláṣí tó wọn bá lù tó bá wò ó pé ìwọ. ó ga tó ń lónìí gan so ó túmọ̀ sí pé Islam ẹ̀sìn mara ni ẹ̀sìn mọ́tótó ni kì í ọ̀gbìn àwọn àlọ́ máa tọ̀ àwọn dàtọ̀ sára àbá yàgbẹ́ ìgbẹ́ sókòtò lé nínú Islam ìwọ bẹ wù rẹ lẹ fún ìyàwó rẹ kọ́kọ́ fọ̀ pátá rẹ gbogbo ẹ ọfẹ fọ̀ lọba mú pátá lọba bá gbẹ̀gì kan bẹ wọ́n tún bá kó gbogbo ẹ náà ìtọ̀ náà ni ẹ dákun sí yóò tún bá ọkọ sọmọ ń jọ ni akógbé ọmọ àtòkógbé ọmọ àti àwọn kókò ẹ bàbá sẹ́wọ̀n pé subhanallah á àtúpẹ́ kọ́lọ̀ lórí ìjẹ̀rà islam ẹ̀yìn táwọn kẹfìrí ẹ̀sìrẹ́sì lẹ́gbọ̀ àwọn ọmọ ọjọ́ pé kò lè ya ìyàwó tí wọ́n lẹ́nu torí bí ìgbẹ́ tí ń bẹ pátá ọkọ náà ní bẹ sí ìyàwó tá lọ́sọ̀ sí nǹkan tó fún lè ya lẹ́nu ni pé ẹ̀yin èyí gbẹ yí sókòtò ni njọ́ lè ya lẹ́nu so torí délé àdúpẹ́ kọ́lọ̀ tó sàwọn mùsùlùmí. ẹgbà ọrọ tún á wọ́n á mú ọkàn nínú báàbù ìmára lẹ́yìn ìgbà tá a bá sì gbọ̀nsẹ̀ yìí báyìí ọjọ́ ìgbà ọ̀rọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma أن أن النبي صلى الله عليه وآله وسلم سأل أهل قباء قال النبي صلى الله عليه وسلم àwọn ará kuba léèrè فقال inna الله يثني عليكم dájúdájú ọlọ́run ọba yìnyín bí ìgbà tó ń sọ ibi kí wọn lè ṣe sọlọ fi nìyí o. faqalu wọn ni inna nutbi'u al-hijarata al-ma'a àbí hijarata al-ma'a. àwa máa fi òkúta fi ìdí wa lẹ́yìn ìgbà tá a bá ti fomi tábà tó bá ti gbọ́mọ̀ lọ́wọ́ lórí hijaratu. a jẹ́ lẹ́yìn ìgbà tá a bá ti fomi tábà àtúmọ̀ àfòkúta nù séèyàn lọ dáa jù ní àbí nùtùbíù alḥijárata almáà ìjárata lọ ẹ̀kọ́ jẹ so ipe a máa fi òkúta a máa fi ń tẹ̀lé omi tá fomi sábà òkúta but bí ìtumọ̀ rẹ̀ ó lè jẹ́ pé taqdim wa ta'khir nutbi'ul ma'a al-hijarata ìpè ńgbà tá a bá ti kọ́kọ́ fòkúta nù dí o àtúmọ̀ ń fomi tábà ńgbà tá a bá ti kọ́kọ́ fòkúta nù dí àtúmọ̀ ń fomi tábà ṣùgbọ́n al-Bazzar ló gbà wá bí sanadin wàyí ọ̀nà àtúnlẹ̀ wa asluhu fi Abi ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ ó wà nínú Sunan Abi Dawud ṣùgbọ́n ìtọ́wà biduni dhikri al-hijara wọn dárúkọ òkúta ń bẹ o ètò túmọ̀ sí pé ọ̀wọ́n tó wá nínú súnáni Abi Dawud ni pé àwa máa fomi tábà tọ wọ́n sì sọ wípé Ibn Khuzaima ó ní èyí tó wá nínú súnáni Abi yọ fẹsẹ̀ nílẹ̀ àá fomi tábà wọ́n lọ fẹsẹ̀ nílẹ̀ torí rẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀bí ìmáàmù Nawawi rahimahullah ló fi sọ pé ọ̀rọ̀ pé bóyá tó máa ń lo òkúta ó tún lomi lẹ́yìn rẹ̀ kò tiẹ̀ sí àsùlù fún nítorí bá di tó mu wa ọ wà báyìí ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ̀ọ́ ni ó tún gba ọ̀nà míì wà tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tó túmọ̀ sí pé kò burú ó sì dá tó bá kòkúta nù dí àbí tó bá lo toilet paper kó tún tábà kọ́ pa méjèèjì pọ̀ ó dájú ṣùgbọ́n láwo ni wọ́n ń bẹ fún àwọn àlòkùbá tó bá ṣe pé hadith omi lásán ni wọ́n fi ń tábà lọ́wọ́ ọláwo ni bẹ fún wọn títí tọ́lọ̀ fi yìn wọn ọlá tí ń bẹ fún wọn bẹ̀ yẹn ó túmọ̀ sí pé káfomi tábà àti káfòkúta fi nù dí káfomi tábà ọ̀gá ju lásán nù dí lọ. ìgbà tó ti pẹ́yìn náà mọ̀ ipe ẹni tó fomi tábà àti ẹni tó fòkúta fi nù dí ìmára tí ṣẹlẹ̀ sí kìíní kejì wọn kò lè dọ́gba tẹni tó fomi tábà ọ̀pọ̀ ju tẹni tó fòkúta nù dí lọ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ a ní garanti hundred percent ipe afomi tábà àbá fòkúta nù dí ìgbé òsì ní sẹ́kù níbi tí gbẹ̀sìn a ní garanti hundred ṣùgbọ́n lọ́n sàmójú kúrò fún wa lórí ìgbẹ́ tó bá sẹ́kù déédéé ibi tí ìgbẹ́ ti ń jáde lókùn ìgbà sẹ́yìn bá ti dábà dáadáa ẹ ti lòdì dáadáa ṣùgbọ́n ìgbẹ́ kan tó sẹ́kù tó tàbí èyí wa agbára ọ̀ka torí pé báwo lẹ ti ti fẹ́ sí ọ̀nà tí ìgbẹ́ ń gbà jáde tẹ̀ ní rí gbẹ́bẹ̀ ṣéṣeṣe kò ṣeṣe báwo ló ti ti fẹ́ sí ahọ́n tí ò ní títọ́ lórí ẹ̀ ṣéṣeṣe kò ṣeṣe so eléyìí ńlọ́fà làwọn olùmọ̀ á fi sọ é pé ẹ̀gbin déédéé ibi tí gbẹ̀ngbà jáde yìí tí ọba ti jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn tó ti sáábà kò sí wàhálà wọn náà lè tíráì ara rẹ wò kò sáábà gidigidigidigidi àmọ́ má bora rẹ jù tó bá ti wá sáábà yẹn kó wá wò ó kó wò ó wò ń gbà mí lọ́yọ̀ lọ́tọ̀ kọ́rọ̀ ayé ibi tí gbẹ̀ngbà jáde wò yọ yí ọ lẹ́nu. yẹn ké bó o là á ti ṣèbí gbà jáde tìgbẹ́ òsì ní tí ń tòsí rẹ̀ ó sọ bọ́lá ti dá wa nìkan lè bá mọ ara wa torí di eléyìí báyìí eléyìí jẹ́ bó ti ṣe o ó túmọ̀ fi nǹkan nù dí rẹ púpọ̀ kéèyàn lómi ọ̀dájú kéèyàn lòkúta lọ. a ti sọ wípé lílo òkúta kìí ṣe ntí ó mu wa ṣe bẹ́ẹ̀ ni ká romi o omi ọba wà lẹ̀ ọtọ́ fi nù dípò lọ kírun rẹ̀ kọlọ tà lọ́la kìí ṣàìsómi níjà o kìí ṣe níjà lómi o ìyẹn ni pé o lè bá nínú méjèèjì wọn wá ní àwọn ará Kùbá sálára Kùbá torí pé Kùbá lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn dàbí gbàtẹ ìsara Madina wọn dàbí kápẹ́ ìlú kan nítòsí Madina bẹ́ẹ̀ ló rí ń gbà oṣù wẹ́nìtì ìlú ti fẹ̀ ó ti fẹ̀ kọjá Kùbá ó ti fẹ̀ táwọn mi kọ́ọ̀tù. kò bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ anábì sallallahu alaihi wasallam kọ́kọ́ kọ́ mọ́sálásí sígbà tí wọ́n lọ sí Medina wọ́n sì dúró ń bẹ̀ ńjọ́ mélòó wọ́n tún lọ wọnú Medina wọ́n kọ́ mọ́sálásí kò bá síbẹ̀ yẹn òun náà ni masjidun ussisa ala taqwa mọ́sálásí tó ṣe pé wọ́n fi òpó rẹ̀ wọ́n fi lọ́lẹ̀ lórí ìpayọ̀ lọ ibẹ̀ lọ́nà ní káànà bí òdúró sí kéde mẹsìdínlọ́n zèrọ mẹsàlásì fìtínà mẹsàlásì kùbá lọ́nà ní káànà bí sọlá àti àwọn tó kírun kọ́mọ lọ sí mẹsàlásì táwọn náà kì í dálé. mẹsàlásì kùbá òun náà ní mẹsàlásì táwọn bí sọlá àti sọlá àti sọkútó bá ti lè ṣe ìmára láti lè rẹ tó sì lọ sí mẹsàlásì kùbá torí àti lọ kírun tó bá fi lè kírun nínú mọ́ṣáláṣí ìwà gbalada umrah ètò sì kéré jù ní kó kíráka méjì tó bá kíráka méjì mọ́ṣáláṣí kò bá wà gbalada kó sí umrah subhanallah ìtẹ̀rà ńlá lọ́lọ́ ṣe fún anú islam so àwọn abẹ yẹn ń bẹnu bíi tí ọ̀yẹ̀ká bẹ́ẹ̀ wò dábàá lọ Madina mọ́ṣáláṣí anabi sallallahu alaihi kírun bẹ́ẹ̀ lẹ́yìn náà sàárẹ anabi sallallahu alaihi wasallam kọ sálámà sísá anabi sallallahu alaihi wasallam bọ torí ìrún ní mẹsàlásì anabi láti lọ Mẹdínà kí èso torí sàárẹ anabi sallallahu alaihi wasallam tó bá ti kírun torí kírun kan tó bá ti mẹsàlásì anabi ọlọ́lá ju ẹgbẹ̀rún rúurun bẹ́ẹ̀ tó kí ń bomi lọ yàtọ̀ sí mẹsàlásì Mẹ́kà tó ń tún lọ́lá ju ká kírun ní mẹsàlásì Mẹdínà lọ nígbà ọgọ́rùn ìyẹn kírun kan ní mẹsàlásì Mẹ́kà hundred thousand tọ ẹ̀yìn rẹ̀ wà sálámà sá nàbí sallallahu alaihi wasallam sálámà sá Abubakar wà sálámà sí Umar wà lọ sí Baqiya níbi tí wọ́n ń sin àwọn òkú sí ní Medina tí wọ́n sì yé sin òkú síbẹ̀ dòdò ibẹ̀ yẹn wà lọ kí àwọn ẹni tí wọ́n ń sin síbẹ̀ wà sàdúrà fún wa assalamu alaikum ahla diyar min al-mu'minina wal muslimin antum salafuna wa nahnu insha Allah bikum lalahiqun. رحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية tó èèyàn lọ sí mẹsàlásì kúbá tá a sọ yìí ọlọ kírun bẹ tó bá kírun bẹ àgbàládà ọmọ wa lọ sí ṣùhàdà Uhud àwọn ẹni tó kú sójú ogun Uhud lẹ́gbẹ̀ẹ́ bíi tí àpáta Uhud wà náà ni anabi sọlá àti nàlùkọ sọlá sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dòní ìwà lọ bẹ̀ wọ́n wò wá sàdúrà fáwọn náà. wọ́n parí níta máa ń bẹ́ ọmọdé náà tó báyìí náà lọ àwọn kìnnì kan mọ̀sáájú sábà mọ̀sáájú àjẹnú mọ̀sáájú kìnnì kan gbogbo tí ò sí ẹni tó bẹ̀ gbogbo wàhálà yẹn. tó eléyìí ó jẹ́ mọ̀sáláṣí Kùbá. tó ibi ni àfáà ti dá àwọn àdéhùn tó wá nípa àmàrà dúró. a rí i pé nínú fúkìl ìsìlámì bí wọ́n ti ṣe tòbík ó ní í ṣe pẹ̀lú bí ìsìlámù gan ti ṣe wà fi tẹ̀dírìj. wọ́n ṣàlàyé fún wa nípa àwọn omi wọ́n ṣàlàyé fún wa nípa àwọn abọ́ dáàmà dáàmì tí dáàmà lò ó tún wá sàlàyé fún wa nípa bá ti máa gbé ẹ̀gbin kúrò lára wa lára aṣọ wa kúrò láyé wa tá a ti fẹ́ sẹ̀sìn kó tó wá di fún wa máa sàlàyé fún wa nípa wọ́n tún sàlàyé fún wa nípa àlùwalá wọ́n sàlàyé fún wa nípa fífọwọ́ pa kòfẹ́yìn wọ́n tún sàlàyé fún wa nípa tí máa bá àlùwalá jẹ́ wọ́n sọ̀làyé fún wa nípa bá ti ṣe máa ṣègbọ̀nsẹ̀ wa ní ìṣùwọ̀n abẹ́rẹ́ sí sọ̀làyé fún wa nípa bá ti ṣe máa wọ̀. pẹ̀lú ìtumọ̀ sí wípé tí èèyàn bá nímọ̀ nípa àwọn àdéhìí tó jẹ mọ́fin torí pé àwọn àdéhìí ọjẹ mọ́ òfin àhàdéhìí àkíàm ni wọ́n ń pè wọ́n wọ́n jẹ mọ́fin tí èèyàn bá nímọ̀ nípa wọn ó súnmọ́ kí èèyàn mọ̀ nípa bí ó sì súnmọ́ kí má jẹ ọkàn nínú ẹni táwọn èèyàn ò rí tu jẹ nínú ẹsẹ ọlọ́run ọba là ń bẹ̀ pẹ̀lú àwọn ọkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ó wá lọ́kàn nínú ẹni tí ó máa ṣe ìmọ̀ra dáadáa ó sì ṣe wá lọ́kàn nínú ẹni tó ṣe wípé yóò máa tẹ̀lé ìlànà ànábì wa sallallahu wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba nínú ètò kéré àti ètò tóbi ọlọ́run sallallahu alaihi wa sallam tí ìfẹ́ yìí ó sì fi láǹfààní láyé ń bí àti lọ́la àlùkìyàmà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب وعليكم السلام látara tó kò fẹ́ wù àbúrò kan náà wọ́n á sọ pé nígbà tí ìgbà tí wọ́n á fi wúlò wáyé. fún àpẹẹrẹ pé ààwẹ̀ ọjọ́ mẹ́fà ló gbà yìí. tó o láti lè fi kàn bí ọmọ akẹ́yìn ara rẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo ní pé ẹ sọ fún wa kí lára sí àwọn ènìyàn pé kì í ṣe rọ láàrin lọ́kọ̀ àti láyà. wọ́n á fẹ́ bèrè pé sọ́jẹ́ di ẹni tí wọn ò fẹ́ra wọn náà fún àpẹẹrẹ nìkan tí bọ́lá sọ fún títà àbí nìkan ní o. Dangote bàbá alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ìyẹn fẹ́ kóra rẹ̀ ń jà lọ tí ọlọ́run àbá fẹ́ sẹ́yìn sí máa pọ̀ lórí. ǹjẹ́ ọwọ́ dáa lọ́nà àtìkú rẹ̀ níjànú. kádà ní májèmú pé tí wọn bá sì tún fi lè ṣe tí ọ̀dà rùn àti pé màá gba ọjọ́ mẹ́fà kọ́dà kìí sọ̀nà torí bá nàbì sallallahu alaihi wasallam wọn kọ̀ fún wa láti máa ṣerú lérí bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run bá máa fi ń yọ owó lápò ààbò ọlọ́run máa fi ń yọ owó lápò ààbò ẹni tó bá túbá nídìí ẹsẹ̀ nítorí ọ̀ràn ẹ̀ lé lórí òun ni àlàzíìmá ìpinnu kóun ní ṣe bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ náà kọ́nà ó sì rọrùn kọ́ bẹ́ẹ̀ náà pé kọ́nà ó sì rọrùn fún ọlọ́run sì sí rọrùn òṣùwọ́n kó sora rẹ̀ mọ́ kó ọ̀nà gbàwé yìí báyìí ó sì ti kó má ti lè gbàwé náà ó sì máa wù ọ̀daràn yẹn táwọn náà tún máa péjọ táwọn náà tún máa péjọ táwọn tún máa péjọ tẹ bá fi ọ̀ràn tí ń dá tẹ bá fi kó àwọn tó ọmọ gbà tí òfò gbà ó sì ti kó lídìí ẹjọ́ kan kó fi Islam sílẹ̀. torí tó bá wò pé ti fẹ́ pọ̀ jù tó ti ara rẹ̀ pẹ̀lú àwọn wàhálà púpọ̀ tí ò lè tí ò lè sọ ọ́ padà fi Islam lẹ́jọ́ torí délé èèyàn ǹjẹ́ wọ́n bẹ nínú ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam fi hàn sí nínú ọ̀rọ̀ tọkọ sọ fún ìyàwó rẹ̀ rẹ̀ àbí àti ẹ̀sẹ̀sẹ̀ ríra wa afẹ́fẹ́ ra wa sàlẹ̀ parọ́ fúnra wa kọ́mọdáńgbèsè ni ọ́ àbí báwo kọ́tọ̀ òpùrọ́ nìyẹn tí ẹ̀ bá sọ̀rọ̀ rẹ̀ kọ́dà ètò tó lásán ó ń jàǹbá nítorí pé èèyàn mọ rẹ̀ ó sì tó ń ti jáde wá wọn mọ̀ tó aláìní ọmọ aláìní wọn á lọmọ dáńtẹ kéka níbo láti rí òbí tú náà láti rí bá tú sẹ́ni ìṣiṣẹ́ wọn pé ọ̀pọ̀ àlẹ́ nù tó kéèyàn sọ́ra rẹ̀ pẹ̀lú rọ ọ̀pọ̀lọpọ̀ sì wà nínú àwọn shabab tó ṣe kí wọ́n fẹ́ yàwó pẹ̀lú rọ wọ́n fẹ́ yàwó pẹ̀lú rọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbàtọ́ bá fi rọ fẹ́ yàwó ẹ̀ rí i pé ilé wọn ò ní tòrò náà nítorí pé ń tọ́ obìnrin yẹn ò ní fẹ́ bẹ pẹ̀lú rẹ̀ mọ́. so wọ́n sì máa wọ pé à náà ó ti ó ti tíìzì ẹ̀ tíìzì kìnnì. òní lọ máa ń ṣe sùúrù náà ni ẹ dákun kọ lọ nítorí pé ó gba kámú àti ń bẹ pẹ̀lú rẹ̀ nítorí pé ó tẹ lọ́rùn ewu gan níyàwó tí ọ̀pẹ̀. ìyàwó tó ti kó tẹ lọ́rùn ni àmọ́ kọ lọ nítorí pé ó gba kámú lọ́kadà túnjọ́ kan náà ni. yẹn tó parọ́ fún mi pé òun mú lọ lóyìnbó tó bá dẹ̀ fẹ́ mi máa mú ẹ lọ lóyìnbó òun gan kò tí ì rọ́nà dé kẹjà wọ́n gbà tó ti fún àwọn obìnrin náà gan ọpọlọ wọn ò dínà ayé kò tọ́ lọ́pọ̀lọpọ̀ wọn tó o bá ti parọ́ fún wọn ò tí mọ̀ fún àwọn gbọ́rọ̀ tó bá ń sọ fún yín pé òun ọ̀kọ́jọ́ odò ọba rí láyé òun fẹ́ òun fẹ́ òun ọ̀kọ́jọ́ odò ọba rí lọ́wọ́ pé a local man ni sá àbí ìjọba kó o mú lọ sí Madrid ṣe áwọ ah, Madrid tí o sì ní mú lọ bí kán lọ́pọ̀ àfọlọ́ tó ikú wọn ni wọn máa tètè gbà nígbà tó bá ti gbà fún bóyá bá jọ abẹ́rẹ́ ní nǹkan mẹ́wọ̀n wọn máa fóònù nígbà náà kẹ́ ẹ dákun kó tó gbé ìrọ́lọ́pa ní ìsìnká ìrọ́lọ́pa ibi ìrọ́lọ́ tà lè tètè ó túmọ̀ sí pé gbogbo ẹni tí wọ́n á ti ń parọ́ ẹ̀ mọ́ kà fún ọkùnrin náà tó sì fẹ́ fi rọ́ ọ̀daràn yìí. because at the end of the day ó sunkún gbà tó ní rẹ ní ìrọ̀lẹ́ fún so irọ́ kìí ti sè sóore lẹ́yìn náà kí láǹfààní tó wà nù kẹfìrọ lọ yá wà láì pẹ̀lú owó aṣọ tí ó wọ̀ rí ó tún lọ ọ̀háyà àgbo gẹ́gẹ́ bí wọ́n ti tí ó wọ̀ rí. ẹlòmíì torí rẹ̀ ó tún lọ háyà mọ́tò wọ́n ti fọ mọ́tò wọn fọ́ níṣẹ́ wọn á pààkì ẹ̀ síta lẹ́sìn mọ̀ pé àwọn tá a wí náà ọpọlọ tí wọn náà ń kọ́ ìwé táwọn náà kà fún un ẹ wá pé kẹ̀kẹ́ lẹ́mu ló gùn wá ẹ tó kò ṣe látara ẹ máa wọ pé àmì tí ìmọ̀ lélẹ̀ yìí fà torí nílẹ̀ ó tọ́ ni kẹ́ ẹ sọ ẹ̀rọ pààrọ̀ tọ́ba fẹ́ ọ ọ̀fẹ́ ọ. kọ́lẹ̀ ó tún dáa nígbà míì kó jẹ́ pé ó ní àmọ́ òṣèṣe aláìní tó fi fẹ́ yà wò yóò jẹ́ kó ọmọ bó bá fẹ́ràn rẹ lódodo yóò jẹ́ kó ọmọ tó bá fẹ́ràn rẹ lódodo tó lọ́pọ̀lọpọ̀ àwọn òbí owó ni wọ́n mọ̀ so tó bá ti fẹ́ ọ nítorí tó lọ̀ wá mọ̀ tó ti pé tó bá nílé tó sọ fúnfún onílé tó fi fẹ́ tó wá jẹ́ pé ńgbà tó fẹ́ tán lọ́wọ́ àfihàn kó onílé kọ́kọ́ sínú rẹ́kọ̀dù rẹ o títí tó fi kú njẹ́ ọmọ sọ fún ọ ni pé àjọkọ́ lè mú sọ̀rọ̀ kó ti kọ́lé kó tó fẹ́ àmọ́ gbà tí wọ́n lo ọkọ akpẹ́kọ́ má sọ torí ilé yìí yàrá gbà ilé tá àjọkọ́ àjọkọ́ kínní tó yé yín tó ń torí délé ọjọ́ bó ti jẹ́ nù náà àrí. ẹ sàlàyé fún wa pé lára àwọn ibi tí a lè ṣẹ̀ṣẹ̀ wò ní ọ̀sìn náà nígbà tó yẹ lọ́wọ́ àti ọmọ àwọn ọ̀rẹ́ wọn. السلام عليك يا رسول الله بس السلام عليك يا أبا بكر السلام عليك يا عمر فزت. النبي صلى الله عليه وسلم سقين من سنن أبي داود أو نيوا سلام سون دي ساريو àfikún náà dẹ́mi ń padà sóun la kó tó kó mẹ́ a ti máa kíra wa ẹ̀kún náà ìdíra ọdún àti obìnrin tí ó máa ń lùdù sí ọkọ rẹ̀ tó máa tó máa ní lẹ́lẹ́kọ̀ọ́ lórí àwọn ọ̀rẹ́. tó máa ń. tó máa ní obìnrin tó bá ń alára obìnrin tó bá bá gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ ní tó máa ní lára ọmọ tí ó bá dì. wọ́n ní kó láti máa kíra wa ọdún hijira bẹ̀rẹ̀ kò sí kíkí kankan pé kìnnìún ọdún bẹ̀rẹ̀ kò múra kiri gbogbo sẹ́tọ̀ bá ti àwọn mọ̀lẹ́kà ń kọ́ fún ọ. àmọ́ àlọ́ sàjọyọ̀ gbàdúrà kan special ìdínàfílà kan special àbáwẹ̀ kan special kò sí tọ́jú bẹ́ẹ̀ ní òfin ọlọ́run bá wa. ẹ̀kọ́ ọdún tuntun kò síbẹ̀ kíkìnì tàbí òye wa tó ń torí pé à ń kó sẹ́ pamọ́ sínú ẹ̀ ní ẹ wá kó ọdún tuntun sẹ́rù ni ọmọ bàbá wa rí àbí dùn. tó ń torí ká ti sọ̀rọ̀ àfáàsà àwọn kèfèrí tí wọ́n máa lẹ́ síkà máa rọ pé ọdún yìí ni o ọdún òkú òun eléyìí wọn já sọra fún ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọn lóbìnrin tí ìbá gbọ́rọ̀ sọkọ rẹ̀ lẹ́nu tó lè lapa lára àwọn ọmọ dáadáa yọ lapa ó kéré jù ntí ọ̀hàn tí wọn náà ní tòbìnrin tó bá nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ ní wọ̀ tọmọ rẹ̀ bá sì ní tọmọ rẹ̀ bá wọ̀ ebi ọ̀pọ̀ àwọn àbí òní pa wọn lọ pa wọn wọn ó wà títà bí wọn ní so wọn ò sì ní rí ohun tí wọn ń fẹ́ lásìkò tí wọn ń fẹ́ eléyìí náà obìnrin tí ìbá wa gbọ́rọ̀ tí ó tún dá aburú. padà sórí àwọn ọmọ rẹ̀ ni pé obìnrin lè tètè lápá lára ọmọ ju bọ́kùnrin ti lè lápá lára ọmọ lọ tí ìyá ọba ti dà yóò pọ̀ ìwà burúkú sọ́mọ náà la yóò sọ àwọn ọmọ dọ̀tá bàbá wọn títí àwọn obìnrin wọn àti wà nílé ọkọ tó àtọkọ bá ti dà àbí fún wọn tó dà yóò kó àwọn ọmọdé yóò mọ sí lẹ́tọ̀ fún wọn bàbá yín èèyàn bú ni o èèyàn kéèyàn ni o ẹnìkan ẹnìkan ẹ sì mọ̀ kọ́kàn léegun àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ̀kọ́ yun wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ́kùn wọn bá mọ̀ mú bàbá wọn lọ́tà wọ́n bẹ̀rẹ̀ sí ní mú bàbá wọn lọ́tà tí bàbá bá ti dé sí ẹ̀ka ọmọ yọ̀rọ̀ tuntun yìí ìkà èèyàn bú so bàbá wa bẹ̀rẹ̀ sí ní react badly ṣe ah ok lóbi ọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ kí bàbá náà bẹ̀rẹ̀ sí ṣépè kìsẹ́ mọ̀ pé ó ní bá di tẹ̀sí àbí òní ni tó ń torí ìdílé káwọn obìnrin ọ̀pá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin oúnjẹ àǹbá ni wọ́n jẹ́ sáwọn ọkọ oúnjẹ àǹbá gidigidi ni wọ́n jẹ́ sáwọn ọkọ ẹ̀yin ń fẹ́ kọ́kọ́ ṣe dáadáa sí ẹ̀yin ò fẹ́ kẹ́ ẹ rí àìdá látara ọkọ kí ló dé tẹ̀yìn náà ṣe dáadáa sáwọn ọkọ aburú sì bẹ̀rẹ̀ látara ká má lè sọ ẹnu ká má sọ̀rọ̀ ẹni láìdáa káwọn abanijẹ́ o tún wá bọ́kọ rẹ títí lórí àwọn ọmọ tẹ́ fúnjọ bí tó àwọn ọmọ wa dọ̀tá bàbá wọn tó ẹ máa ń pé generally bàbá ò bá dúró kò bá dúró káwọn ẹ yọ padà hàn náà ní yà torí di eléyìí gbà tó bá yá yẹ experience báyẹn kórìkọ fẹ́fẹ́ àwọn mi gbogbo ilé ọ̀kọ̀ọ̀kọ̀ dàrú wọ́n wá kọ́ mu kọ́rùn pẹ̀lú ìyàwó àtọ́mọ gbogbo wọn máa páyà rẹ̀ fa nítorí pé kí ni wọ́n ti di ká èèyàn bú ẹ kíní kan ṣètánì gani lé tó eléyìí gbogbo àfihàn wa pé. lẹ́sẹ̀ sùúrù náà lọkùnrin tún gbọ́dọ̀ sí torí pé ìrònú àwọn obìnrin ọ̀lọ́ títí lórí tí bá ti ń tà wọn láàmú ọ̀pọ̀ fún gbogbo ọ̀dà rúlù àwọn náà ló tún padà sùn fún gbọ̀ báyà ìjọba tó jẹ. wọ́n sọ pé ẹ̀jọ̀ pé pé ìrànlọ́wọ́ fìlẹ́tì ká máa dà ní ìdínáìdá àti ìjẹ́rù ìṣẹ̀lẹ̀. ní tún náà kágbá kẹwàá tún náà kọ́dà tábà tún lè gba ìjọ kọkànlá ìyẹn ni pé tábà lè gba ìjọ kẹsàn-án àtẹkẹwàá àtẹkọkànlá Al-Hafiz Ibn Hajar wọn lòun gbà ló pé jù lọ sọlá bó tilẹ̀ jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé sáwọn bá ti ẹ̀mí dọdún mi àwọn gbé kẹsàn-án àtẹkẹwàá ẹ̀kẹsàn àtẹkẹwàá bó ṣe hàn òní ni tù tóní bá jẹ́ tù ajẹ́pọ̀ àti mọ́jọ́ kẹsàn-án jọ́ kẹsàn-án jẹjọ́ wò. yọjẹ yọjẹ ọjọ́ Tàlátà ti ń bọ̀ ìjọ Lárúbọ jẹ́ ọjọ́ kẹwàá so lórí de eléyìí kágbáwé ọjọ́ yẹn wọn bẹ nu tẹsí Islam sọ alójú kòkó náà parí kòkó wa. njọ́ dáa ju kí wọ́n má jọ lò kí kálukọ́ torí wọn ní kì í wọn ní kì í jẹ tọmọ sí bàbá ọmọ làálà nítorí pé ńgbà táàrin yín dùn ńgbà yín dùn ẹ ní kà fún ńgbà tí wọn ní sọkọ lè máa yẹ fóònù ìyàwó rẹ wò dáadáa dáadáa torí pé ó ti di ìyàwó rẹ̀ ó ti wà límítẹ̀dì sí ọ. kọ yẹ fóònù rẹ̀ wò tó bá ní inú inú ń bí òun torí kọ yẹ fóònù wò orí rẹ̀ ní ọ̀dà kò gbádùn nìyẹn nítorí pọkọ rẹ̀ lélẹ́yìí kò nídìí láti pé bóyá àwọn nọ́mbà kan bẹ tó ọ̀fẹ́ kórí nọ́mbà àwọn ta ni wọn rò kó yé hàn tó lẹ́yìn ẹ̀jẹ̀ bó ti sì jẹ́ so sọ́wọ́ atọ́ kí àwọn náà máa yẹ fóònù ọkọ wò kò sí ní tó burú ń bẹ̀ lópin ìgbà tí wọn náà bá ti jọ́ dára. gbogbo àwọn àlééta hmm. tọ́ba kọ́ síbẹ̀ pé Hafsa kìnìkan Mariam kìnìkan Maimuna tíyàwó náà pé àwọn o àbí òye náà béèrè ti sọ pé Hafsa gbàgbé àwọn tẹ̀lẹ̀ tó ó tó burú ju dá lákòókò lọ. wàhálà ọ̀daràn ni yáà ni èèyàn kan sọ fún òun ní ṣe nǹkan kan òun ní ṣe sábà báyìí táwọn èèyàn wá bè ọ sọ pé tóun bá ti lè ṣe káburú báyìí báyìí báyìí ọ̀tẹ̀lẹ̀ sùn àwọn òbí là gbogbo lèyàn ti máa ń rora rẹ̀ pín báyìí torí pé tó ń búra kó ò ní ṣe tó bá jẹ́ pé nǹkan yẹn da Ànábì sallallahu alaihi wasallam sọ pé kó o ti takfir àníyàmínì kó o ti ṣe tó da kó o ti kàfàrà kó o ṣe tó da sọ àwọn kan wá búra kó tí wọ́n sọ pé kí aburú bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ọ wàláhì ìbẹ́nu àtàwọn kèfèrí àwọn kèfèrí Yorùbá tí ò gbọ́ lọ́gbọ́ àwọn ọ̀daràn gbọ́dọ̀ sọ pé kí nǹkan bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ọ gbogbo ẹni tó rí rẹ bá pé láyé kò sẹ́ni tí gbogbo ẹni tó rí rẹ bá pé láyé yọmọ ṣàdúrà fúnra rẹ torí tí wọn sọ fóònù ṣe láéláé yìí wọ́n gángan fúnra ara rẹ tún lè dárò kórí pé bẹ́ẹ̀ gan lọ́nà wà ó sì ti ṣépè fúnra rẹ tó ń torí délé ìgbéyàn sọ ẹnu rẹ yóò sì sẹ́kọ̀ sẹ́ àdúrà kan jòkè lọ tọ́ba á sí ó sì ti lóun ní ṣe yóò sì kà fara yóò wá bẹ́ lọ́run ntòun ní kọ́ ṣẹlẹ̀ sí ọlọ́run dákúmọ́jọ ṣẹlẹ̀ torí pé òun ọ̀gbọ́n náà. so ọlọ́run ọba oníjọ́ ṣẹlẹ̀ ṣá yóò fi kún pé wọn gbangba náà wọn mọ tó ń ṣe ọlọ́run dàpọ̀ má jọ ṣẹ ọlọ́run sì ní jọ ṣẹ náà. Yàrá yẹn bí sẹ́kọ̀rọ̀ kàlọ́ yàrá

ẹ̀sìn délé nù. tó èyí tó kí yẹn yóò forí kalẹ̀ kó tó sálámà yóò forí kalẹ̀ kó tó sálámà torí pé iyèméjì ní í ṣe ní ìsìn ẹni tí bá sì ń ṣe iyèméjì yóò tún rẹ̀ sí pàtó bá tún ṣe tán tó sàtáyà kó tó sálámà yóò forí kalẹ̀ ẹ̀yìn ìgbà náà ni wọ́n ti ṣe wàá sálámà ṣùgbọ́n tí rẹ̀ bá ṣẹlẹ̀ ńjọ́ mi pàtó ti ń wò tó wàá rákẹ́lẹ̀ kejì tó wò kó forí kalẹ̀ ìforíkalẹ̀ kejì rákà alákọ̀ọ́kọ́ láti dúró yẹn wà lọ sí ìforíkalẹ̀ láti tún rákà alákọ̀ọ́kọ́ sí ìgbà náà lọ sí wàá dìde wá sí rákà ẹlẹ́kejì mọ̀tò bá dìde wá sí rákà ẹlẹ́kejì tó kí tán wàá sálámà tó bá sálámà tán wàá foríkalẹ̀ lẹ́yìn sí sálámà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب